ìwọ bílíkì jóná kí ló fẹ́ ṣe fún mi. kí kí ni wọ́n gangan kí ni pọ̀nì máa kó pọ̀ ẹ fẹ́ dà. lẹ́ẹ̀mí bílíkì golo. ẹ ní ẹgọ lẹ́ẹ̀mí kókó àríkà ni ẹ kókó sì lọ kí ni ẹ. àìná hmm. kí ló fẹ́ jábọ́ àìná má iná mi má iná mi kókó sì dànù. níwájú kóòtù lẹ ti ń pariwo lẹ ti ń lérí síra yẹn ẹ̀yin méjèèjì. ẹ wo ọ̀gá èmi ò wá rojọ́ o mi ò kàn fẹ́ rojọ́ rárá ẹ kàn mú ọjọ́ ẹ ṣe mí ní pé gbọ́ ẹ mú ọjọ́ fẹ́mi àti ẹ̀ ká jà gangan lè mọ ọ̀gá nínú àwọn méjèèjì ká fi àgbà ká fi mọ àgbà torí mi àti ẹ lọ́sùn lọ ẹ ṣe fífọ̀ yẹn fẹ́ mi torí mi ò ráyè òṣì mi ò understand. jísọ́ máa fi.